ní ọjọ́ kan lẹ́yìn tí jésù kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tán ó sọ fún wọn pé kí wọ́n ré kọjá lọ sí òdìkejì omi ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ẹ kọjá lọ sí òdìkejì omi jésù sì gòkè lọ láti lọ gba àdúrà ní ojú agbami ìjì ńlá dé tí ó mì ọkọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ jìgìjìgì jésù sì mọ̀ níbi tí ó wà jésù sì bẹ̀rẹ̀ sí rìn ní orí agbami bí àwọn ọmọ yìí rẹ̀ ṣe rí ẹ̀rù bà wọ́n gidigidi wọ́n wí pé ẹ wo àlùjọ̀nù jésù sì wí pé ẹ má ṣe bẹ̀rù èmi ni pétérù sì dá lóhùn wípé jésù tó bá jẹ́ ìwọ ni sọ fún mi pé kí n wá jésù sì dá pétérù lóhùn wípé máa bọ̀ pétérù sì sọ̀kalẹ̀ sí orí agbami ó sì bẹ̀rẹ̀ sí rìn kété tí ó sọ̀kalẹ̀ ìjì ńlá ṣẹlẹ̀ ẹ̀rù sì bà pétérù ó sì bẹ̀rẹ̀ sí rì pétérù sì pariwo jésù gbà jésù sì náwó sí i jésù sì wí fún pétérù pé ìwọ onígbàgbọ́ kékeré kí ló dé tó ṣiyèméjì ó sì fà á sókè wọ́n sì jọ wọ inú ọkọ̀ lọ ìjì náà sì dákẹ́ jẹ́ kété tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rí wọ́n wí pé irú ènìyàn wo ni èyí wọ́n sì forí balẹ̀ fún un wọ́n jọ́sìn fún wọn wọ́n wí pé dájúdájú ọmọ ọlọ́run ni ìwọ ṣe.